gẹ́ngẹ́ngẹ́ngẹ́ ẹ̀yin bàbá wa kí ló tún dé kí lẹ fẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ tiyín ni mo rò bóyá ẹ ti gbọ́ bó ṣe ń lọ <laughs> Yorùbá wì ẹ kì í ṣèké fún yín o èké is my hobby gọ́vnà kan ní Nàìjíríà ìdẹ́sẹ̀ wí àwọn Nàìjíríà ó kọ́ àwọn repentant kí ni wọ́n máa ń pè náà ṣe bó <laughs> repentant. gẹ́ngẹ́ngẹ́ ẹ̀yin àgbàlagbà ilẹ̀ yorùbá kí lẹ tún fẹ́ kí lẹ fẹ́ lẹ́yìn Sunday Igboho kí lẹ tún fẹ́ ẹ tí gbọ́ ẹ jẹ́ wọn ajá yín sí o ẹ̀yin tẹ̀ mú Sunday Igboho èké ìsìmáyọ̀bì ẹ jẹ́ wọn ṣàlàyé fún yín wọ́n ní wọ́n nàìjíríà ní wá we are the same one nàìjíríà bóyá ẹ tí mọ̀ nínú fídíò yìí ẹ máa rí àrà wò ẹ rí nǹkan wò ẹ ti gbọ́ odidi gómìnà kan ó kó àwọn mm, mm, mm, tó ti yé yín kódà ó tún bá wọn bọwọ́ àwọn jàgídíjàgan ládùúgbò tí wọ́n da ìlú tí wọ́n ń fa ìlú ya ó kó two hundred and twenty two gbẹgbẹ́ ó kó wọn ó dà wọn sínú iṣẹ́ ọlọ́pàá gbẹ́ẹ̀ ó tún bá wọn handshake ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá kí làwọn ọmọ tí ń ṣe fún yín ẹ tí gbọ́ pé àwọn àyè tí àlà náà ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe mẹ́nì mẹ́nì èmi ò ní jẹ́ ayé ṣe máa wo fídíò yìí ni tẹ́ bá ti wò ó ẹ máa wo bó ṣe ń lọ nínú ẹ̀ àwọn ọmọ ti wá tọpa ìwé Yorùbá nation many of them wọn ò torí nǹkan méjì ṣe torí kílẹ̀ wa kó lè bá a dá dúró ni kọ́ ní ẹ́ ká lè bá a rìn ká lè bá a yán kébí yé pa àwọn èèyàn káwọn bàbá wa lè lọ sóko káwọn ìyá wa lè ṣe bó ṣe fẹ́ kọ́n tajà kọ́n kéré oko wálé kí nàìjíríà wà in kí ilẹ̀ yorùbá wà in peace ká máa gbádùn kó má sí wàhálà fẹ́ nìkan torí ẹ̀ làwọn ọmọ wa ṣe dìde tọ́pọ̀ ìwé yorùbá nation ni o yorùbá nation ayé buhari alẹ́ ìyàgbọ̀gbà wa ń sá alẹ́ ń bẹ̀rù ṣé láyé tinubu náà sì ṣe tún bẹ̀rù ni ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ o ah, tẹ bá ń gbọ́ àṣírí tú o ẹ lè jẹ́ tán ìròyìn ẹni ah, ah, tẹ bá ń gbọ́ yìí ló fi ṣọpà finish ẹ lè jẹ́ tán ni kẹ́ wá wo bí gómìnà àti àwọn wẹ́ná kékeré ti ẹ̀rí tiwọn ṣe báwọn agbésùnmọ̀mí gan-an wọ́n pè wọ́n ní repentant boko wọ́n dẹ̀ ń dà wọ́n sínú iṣẹ́ army Miyetti Allah láyé Buhari wọ́n ń ṣe flapapa wọ́n ń ṣe flopopo bóyá ńlá sọ̀rọ̀ kì náà ń lọ gbá náà ń wo àwọn ni wọ́n ń àwọn ni wọ́n sọ pé ẹlẹ́ la máa ṣe tọ̀hún la máa ṣe a lè sọ̀rọ̀ gbogbo wa hang up ni o agbẹnusókè báyìí ni o a ní kí ló dé ọ̀n torí Buhari ló wà níbẹ̀ ara wọn ni èèyàn wọn ni nísìnkan ọmọ lọ́dọ̀ òde àkànbí ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀ ọmọ ẹni òṣèlú pàǹpà bóyá tó bá pé táwọn màáyé tí àlá ṣe yìí ohun tí àwọn nasarawa náà ṣe yìí ṣe pé ẹ̀sìn pé wọ́n nàìjíríà ń sìn oníkálukú ti ń dìfẹ́ǹdì tẹ́rítìrì ẹ̀ ṣùgbọ́n ẹ̀ gbà kí yóò bá dìfẹ́ǹdì tiwọn bóyá tó bá pé tí wọ́n ṣe yẹn tẹ́ bá gbà kí àwọn ọ̀dọ́ wa náà ṣe ni nílẹ̀ yorùbá bóyá ohun tó ṣẹlẹ̀ ní bódìjà ìbàdàn bóyá kìbá má ṣẹlẹ̀ ẹbí mẹ́rin kì í ṣáàwò ẹ tó bá béèrè tó bá sọ̀rọ̀ nílé àtọ́ bá sọ ìbò nílé àná ó máa túmọ̀ ẹ̀ nì ẹ tó bá dẹ̀ béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́ mi ò láwọn ọlọ́pàá ò mọ̀ṣẹ́ o mi ì láwọn sójà ò mọ̀ṣẹ́ wọn o ṣùgbọ́n pẹ́pẹ́ ló ká fìjìláńtẹ́ ó wà nígbà Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation tẹni Buhari ló wà ń bẹ nísìnyí tí Tinubu ti débẹ̀ yìí ẹ̀yin bàbá wa ẹ àní sọ̀rọ̀ sí yín o ṣùgbọ́n ẹ ń ṣe bí ẹdìyẹ àwọn ọmọ yẹn ti àlà àwọn ará òkè ọya wọ́n ń ṣe bí pẹ́pẹ́yẹ òwe yẹn ti yé ẹ̀yin àgbàlagbà wọ́n ní pẹ́pẹ́yẹ báyìí wájú ló máa ń kọ́mọ sí tó bá ń lọ bá ká ọmọ ẹ̀ síwájú ni àwa ṣe ní tojú tìyẹ tápàwò máa fi ń rìnà wípé ẹ tó máa gbé ọmọ òun o àjọṣojú òun àti E a máa tẹ̀lé àwọn ọmọ ẹ̀ báyìí ni ìjà wá ìjà òsì always guide ní pẹ́pẹ́ ìyẹn fáwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà wa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ <laughs> ọba wa Ògúnwùsì o kábíyèsí Adéyẹyè olórí ládéládé ẹ̀yin gómìnà wa bí ẹ̀ka ní gómìnà Ṣèyí Mákindé eh, ẹ kú ọ̀rọ̀ èèyàn ọjọ́ wò ti Ìbàdàn Hmm. ọjọ́ má ní gbàgbé ó ní sixteen of january twenty twenty four nìbàdàn tàgbọ́ gbàm wọ́n làdó olóró ni wọ́n ní dárámáìtì ni wọ́n ní gbà ni wọ́n làwọ̀ ni àìmọye ẹ̀mí sùn wọ́n láwọn kan wà nulẹ̀ àìmọye dúkìá ló ṣòfò akínyín gọ́vnà ṣèyí mákindé àti gbogbo tó jẹ́ ọmọ ìbàdàn pátá ẹkú aláfẹ́rakọ àwọn tó ti lọ àwọn tó wà nílé ìwòsàn ọlọ́run bá wa wò wọ́n sàn ọlọ́run níjà wíwẹ̀ mọ́lẹ̀ yorùbá àtàrà bẹ́ẹ̀ kí gbogbo àwọn ọmọ yorùbá pátá torí kò sí èèyàn kan tó wà nílẹ̀ yorùbá a máa tan ni a máa máa tan ni tó bá kí oríkì kan aboríkì kan lọ tó bá kí oríkì kan aboríkì kan lọ wọn lè kì mí lọ́la ń sikán mi mọ́ bàdàn. aláìsí bí àṣẹ ẹnìkan first video lẹ kọ́kọ́ fẹ́ wò yìí ó máa ṣọ́ọ̀kì yín o <laughs> ó ṣọ́ọ̀kì èmi náà ṣó ti ń clear ẹ ní bìlíìfù odidi gómìnà ah abájọ yorùbá ló gbọ́n jù o wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn ó máa ń pa òdù ọ̀yà <laughs> àwọn yorùbá là lẹ́ni lẹ́yìn adẹ̀ lẹ́ni lẹ́yìn ẹ máa jí ẹ̀yàn bàbá ẹ máa jí ìdìde by fire by force ẹ máa dìde ẹ máa ṣe tiwa ẹ jẹ́ àgbọ́. Hmm. are here to embrace the amnesty initiative introduced by the Nigeria Police Force in the state. About three months ago, popularly known as Endaba in Kano State, are here to embrace the amnesty initiative introduced by the Nigerian police force in the state. About three months ago, the Kano State Police Command invited some identified individuals believed to be behind the escalation of Tongri and other heinous crimes in the state for dialogue. The meeting. I not by invite I àwọn unidentified unidentified wọ́n pè wọn tí wọn mọ̀ wọn unknown gun gun gbogbo everything Nigeria is unknown unidentified tí wọ́n believe pé ẹ máa gbọ́ nìṣó. needed a positive response as some of the talks embraced the initiative. they called them to negotiate with them ọlọ́pàá pè àwọn aráabí láti negotiate pẹ̀lú wọn. Hmm. ṣọ́ńkìlì ẹ̀ ẹ̀yin bàbá wa wear your face ẹ show face yín o ẹ jáde yín bàbá ẹ jẹ́ ari yín ajá tí wọ́n mọ̀mọ́ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n mọ̀tẹ̀kù ọ̀yá ilẹ̀ yorùbá bùṣán wọ́n pé àwọn tí wọ́n bìlí pé àwọn ni wọ́n ń da ìlú wọ́n dẹ̀ kó wọn sínú iṣẹ́ ọlọ́pàá ó máa surprise ní ẹ bá wo fídíò yìí lọ mò ń gbọ́. Among the 222 repentant talks. 50 of them drawn from Dala, Fege, Ungugu, Kano Municipal, and Gwale local government area of the state, having completed a two-month intake training as members of the Nigerian Police Special Constabulary were decorated. The Chegba, they decorated them. Constabulary decorated. Sínú iṣẹ́ ọlọ́pàá. Igan go shock you. Nàìjíríà Nigerian, o not ọlọ́pàá òkè ọ̀yà o mi lẹ́yìn ò lè repent bẹ́ẹ̀ tó bá ẹ wo tó bá transfer wọn wá sí nàìjíríà sí ìsàlẹ̀ ìsàlẹ̀ lọ́dọ̀ wa mi bí òkè ọ̀yà ni tiwọn bóyá ìsàlẹ̀ ọ̀yà ni tiwa tó bá transfer wọn wá sí bí ẹ máa rí tó máa ṣọ́ọ̀kì yín bíbí tó máa fi bà yín lẹ́rù if any any mistake ẹ wọ jẹ́ máa gbọ́ lọ. pledge to promote peace in the state and promise not to go back into Togri. I am among the 50 people who were trained and absorbed into the Nigerian police force. And I am prepared to play my part to ensure that we will go around the state and continue to preach peace to the people. so as to keep the state safe. Shiga lungu. While welcoming the repentant. Shiga lungu. Ṣebẹ́ ti gbọ́. Nigerian police ni wọ́n kó wọn sí o. Wọ́n lè sọ English. Tí wọ́n pè ní general language wa. Kódà bó jẹ́ gbókìkí wọn sọ. Èdè wọn ni wọ́n gbọ́. Èdè wọn ni wọ́n fọ̀gọ́tì. Ṣùgbọ́n you guys are there condemning Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà ẹlọ́mọ ládìkọ ẹ̀yìn illustrate ni ẹni kò kàwé kò lọ sí iléèwé ṣé ó ti ń kílí ẹ̀ tó bá ṣe mistake transfer àwọn iléèwé sísàlẹ̀ lọ́dọ̀ wa mi bíi sí south west àbí south east south east àwọn east tẹ̀ nígbà tó bá ṣe mistake tó wá dé dúró lọ́nà yorùbá tó pọ̀ kàwé bẹ̀ sí nídò òyìnbó bolẹ̀ àwọn ilé wọn á rọ̀ nǹkan sí ẹ lórí ni o ṣe mọ̀ pé kìnínà pè wọ́n tẹ́lẹ̀ ó ti yẹ adàlúrú ni wọ́n pè wọ́n tẹ́lẹ̀ wọ́n ló ní jàgídíjàgan ni wọ́n tẹ́lẹ̀ ẹni tí lè ignite wọn ẹ tí rí kankan ẹ máa wá rí àwọn bàbá àsàlẹ̀ fún wọn ẹ rí ajá wọn tó lẹ́ni lẹ́yìn ẹ rí pé ó máa pọ̀ bọ ó máa ṣọ́ọ̀kì yín o ẹ jẹ́ máa gbọ́ lọ. into the society the commissioner of police cp mohammed Gume, debunk reports eh? and making round of the police eh, is recruiting thugs as ah, its personnel he says The amnesty initiative is only aimed at sustaining peace in the state. As of today, the police command has received a total of 222 influential oh, youths and are committed to crime prevention eh. duties with the police to fish out violent criminals among them, notorious eh. thugs popularly known as Endaba, who over the years engaged in supremacy conflict, Endaba, oh, as we call it. The governor of the state ṣe gbọ́ wọn tún wọn lè pè wọ́n ní tọ́ọ̀gì wọn lè pè wọ́n bẹ́ẹ̀ even àwọn tọ́nikọ́ pè ní tẹ́rọ́ terrorist tọ́nikọ́ pè wọ́n bẹ́ẹ̀ tí wọ́n lè pè wọ́n bẹ́ẹ̀ wọn le pè wọ́n bẹ́ẹ̀ wọn lè pè wọ́n banditi bandisi bandihẹ ni wọ́n pè wọ́n ẹ má má ibi ṣe ń pè wọ́n o torí kọ̀ọ̀rọ̀ torí internet ni o mo ṣe ń dà wọ́n pè bẹ́ẹ̀ yẹn èmi tiẹ̀ ní lucky tó wá hàn mí lọ àìmọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ mi máa sọ pé wá ní báyìí ló ṣe sọ tẹ́lẹ̀ mi bá sọ pé mi ò gbédè <laughs> so mi ò sábà jẹ fáìnì bí àwọn tó kù ọlọ́wọ̀ ní ṣoore kó má fàyè ọpẹ́ sílẹ̀ so àyè ọpẹ́ tèmi tún nìyẹn o so ẹ̀yin náà wò the CP commissioner of police kan tún bọ́ ta tún defend wọn pé kó má pè wọ́n lórúkọ yẹn mọ́ ẹ̀yin àgbàgbà wálẹ̀ Yorùbá ṣé ẹ sùn oorun kẹ̀ nírú àsìkò yìí ẹ̀yin náà jẹ́ sùn many of àwọn ọmọ wa tí wọ́n pariwo yorùbá nation yìí kò sí nǹkan méjì tí mi ń fẹ́ pé bó tẹ̀ jẹ́ pé oúnjẹ ẹ̀kan là ń jẹ lójúmọ́ àní ká tá bá fẹ́ sùn ká wọ́n fi lélẹ̀ ká lè sùn ká fọkàn ká bá balẹ̀ ká lè travel from one state to another state nílẹ̀ yorùbá kọ́kọ́ wa lè lélẹ̀ wípé a lọ a bọ̀ kọ́kọ́ lè travel kíyàwó lè forílẹ̀ lílé pé wọ́n ní pé wọ́n ní pé ìjayà pé kò mọ iye báyìí wá kíyàwó lè travel kọ́kọ́ lè fọkàn balẹ̀ kọ́mọ lọ sùkúl kẹ́mi òbí balẹ̀ ni many of them dìde fún ẹrí wa gẹ́gẹ́ bí riffraff ẹrí wa bí ẹni pé àwọn wo àwọn tí wọn kàwé a níjọ a ní go àwọn ọlọ́pàá a ní wọn ò mọṣẹ́ a ní sójà ò mọṣẹ́ but maybe tó bá yẹ pé local àwọn ọmọ Yorùbá nation wọ́n wà ní Ọ̀yọ́ state and approved by governor Ṣèyí Mákindé maybe irú tó ṣẹlẹ̀ yẹ ò ní ṣẹlẹ̀ àní àláwọn ọlọ́pàá ò mọṣẹ́ o àlè láwọn sójà ò mọṣẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n gbá lára wọn they are there to protect their land ará Gambia tọ́lọ́kàn wọ́n wọ̀nyí àwọn èèyàn ẹ̀ tó kó wọ̀bẹ̀ yẹn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tó lọ pé tó lè tó lè tó lè pé nǹkan olóró ní wọn pé máa pẹ explosive ní ní ní Yorùbá ni ẹ bá mi ẹ bá mọ ìtumọ̀ explosive ní Yorùbá ẹ bá mi object ẹ bá mi ẹ bá mi kọ sí comment section òun tó lè dún gbàmù tó lè gba ìmọye ẹ̀mí ó lọ gbé sí residential rẹ̀ bí táwọn èèyàn ń gbé bóyá tó bá pé àwọn ọmọ wa ẹ ẹ ẹ encourage wọn ipò tẹ́ ẹ̀ ṣe yìí tẹ́ ń defend ilẹ̀ yìí òfin báyìí ló dè yín ń báyìí lẹ lè ṣe ń báyìí ni ẹ lè ṣe ẹ lè fi yín tó bá fún yín ẹ lè fi jalè kẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá ni bóyá wíẹ̀ ò ní ṣẹlẹ̀ àwọn náà ti fish ẹ̀ out wọ́n wò yẹn bó ṣe Yorùbá ẹ̀kọ́ náà sọ pé wà láàrin wọn o wọ́n wò ìbíṣe kó àwọn Gambia àwọn Mali àwọn Fúlàní ẹgbẹ́ bó kó wọn wá who knows wọ́n ní kí wọ́n ti lọ máìnì náà kó àwọn kìnìyàn síbẹ̀ who knows kí náà fi àwọn àdúgbò tó ti ń lo kinní yẹn tí wọ́n fi ń mine àwọn èèyàn tó àwọn kan tí wọ́n yìn èrì sí tí mú wọ́n ń fọ́ àpáta mi by force láti lọ kó àwọn góòlù wa ní ibẹ̀ àwọn ń wọlé wọn kó góòlù wa àwọn ọmọ wa náà kiri pure water fún wọn kábíyèsí ọlọ́run ẹ wo iye ẹ̀mí tó ṣòfò i never see governor Ṣèyí Mákindé that way but àwọn kan ní ẹ láti governor Ṣèyí Mákindé lẹ̀ tó ipò jádùgbò àwọn olówó ni wọ́n tó wẹ́ pé àwọn tálíkà ni wọ́n ní gọ́fìnà Ṣèyí Mákindé wọ́n ní kò ní dùn tó bẹ́ẹ̀ yẹn ẹ eh, mẹ́bí bóyá those all those professors all those ẹ̀hún eh, olówó the the elite láàrin Yorùbá pẹ́tẹ́pẹ́ kí wọ́n dìde láti gbá òkú tó ń dé Adéyẹmọ Ìgbòho ṣá bóyá mẹ́bí eléyìí ò ní ṣẹlẹ̀ ẹ já gbọ́ síwájú ẹ wá ẹ rí pé àwọn ilé tí wọ́n ní èèyàn gbòógì lẹ́yìn ṣebí sípì lẹ́rí commissioner of police ẹ máa rí tó máa ṣọ́ọ̀kì yín jù bẹ́ẹ̀ lọ ẹ já máa gbọ́ lọ. Abba Yusuf who gave a rosy welcome to the repentant talks, urged them to be good ambassadors of the state. Governor, Governor, Governor, Governor, hey, Governor Yusuf, from psychologists no. and other experts in human behaviorism. Kábíyèsí Ọlọ́run. Allah subhanahu wa ta'ala by Allah subhanahu wa ta'ala wọ́n ti kó wọn sáàrin wọn wọ́n ti àwọn sínú Nigerian police kọ́ máa ṣe bó ṣe wù wọ́n lọ by Allah subhanahu wa ta'ala náà ni ṣé ti gbọ́ odidi gómìnà nìyẹn ló ń bá wọn bọwọ́ ló ń bá wọn rẹ́rìn ifun kánsẹ́lọ̀ àdúgbò torí tó máa jẹ ó ń la ló pe Sunday Igboho ní illiterate wọ́n pè ní talk ṣó ti wá ń clear nísìn ṣe ọmọ tí wọ́n pa ń jọ wà bẹ́ẹ̀ rí wọ́n ti gbó mọ́lẹ̀ o now people are not begging for owó bí wọ́n fi gbà sílẹ̀ akájú ẹ̀ báwo bá kájú ìlú yíya ní ìyá akájú ẹ̀ ọmọ yorùbá akájú ẹ̀ yorùbá akájú ẹ̀ báwo bá kájú ìlú yíya níyà yorùbá akájú ẹ àwọn ọmọ yorùbá akájú ẹ àwọn tí ò bá kájú ìlú ló máa ń yà á ní àwọn ọmọ tó ń jẹ́ gbòógì ilẹ̀ tí wọ́n lè ṣiṣẹ́ yẹn káàkiri gbogbo state wa ni tí wọ́n lè defend ilẹ̀ wa but at last tí bàbá Tinubu bá bọ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ẹ wo ẹja kò ń bẹ̀yìn náà ká bọ́ sí fídíò nọmba two gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ àwọn ọmọ yìí a láti ṣe bẹ́ẹ̀bẹ́ wọn ẹ̀ṣẹ̀ máa ṣe o torí láyé Buhari àwọn ni lọ́tọ̀ àwọn ni ló sì wọ́n ṣe ń lọ gbaná ńlá o àwọn ọmọ Buhari nìyẹn wọn lọ sọ̀rọ̀ kí ẹni a ò ní àsìkò Tinubu náà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n Nàìjíríà ni wá kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run o ẹ̀yin tẹ̀ ni wọ́n Nàìjíríà ni wá ẹ jẹ́ àwọn táwọn ayé tí àlàtúnṣe àwọn Miyetti Allah social cultural association of Nigeria àbíjọfọ of Nigeria ni wọn <laughs> wọn ti ṣe bẹ̀bẹ̀ wọ́n ti kó àwọn one thousand one hundred and forty four they pick them wọ́n kàn ṣàwọn wípé kí wọ́n wá protect ilẹ̀ àwọn ní Nasarawa ti Kánò la wò yìí o Nasarawa nìyẹn Kaduna Jigawa gbogbo náà ń ṣe tiwọn nísìn even Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá wọn ò lè mọ̀bẹ̀ dání wọ́n ní kó lọ fi pó igi <laughs> igi kọ ojú ak forty seven and many of these àmọ̀tẹ́kùn are graduates for graduates applying for àmọ̀tẹ́kùn ẹ má yẹ ká tanra wa kò síṣẹ́ ìlú ni they play no graduates yẹn ṣe àmọ̀tẹ́kùn ló lọ kà ní school ni many of them should be bankers many of them should be entrepreneur àbí kí ló máa many of them could be many things now they are now applying for a Àmọ̀tẹ́kùn graduate Àmọ̀tẹ́kùn àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n mọ nǹkan Yorùbá ni bàbá Tinubu náà Yorùbá ni Sanwó-Olú Yorùbá ni Ṣèyí Mákindé Yorùbá ni gbogbo àwọn gọ́vnọ̀sì wa yorùbá làwọn bá wa yorùbá ni mí yorùbá ni gbogbo èèyàn mi hmm. kíní kan làwọn á fi ń ṣọ́lé ó tó di pé òyìnbó gbé ajá dé ṣáwọn àwọn èèyàn ti wá wọn ò lè ṣiṣẹ́ yẹn àmì ẹ̀mọ̀ kan tẹ̀ ń ṣe ẹ̀yin bàbá wa ẹja gbọ́ mayete àlà wọ́n kọ́ èèyàn one thousand one hundred and forty four wọ́n ní kó máa defend ìlú against banditry against um, cattle rustling against ìjínigbé against everything àwọn wọn àlá àwọn láti ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá àtàwọn sójà kí wọ́n dábí ẹnu kí wọ́n rọ̀ bí òwe kò sí tó máa ṣẹlẹ̀ kí wọ́n protect ilẹ̀ wọn then why táwọn lè protect ilẹ̀ tiwa I'm just gonna give you a clue about it. yorùbá nǹkan ń ṣe wá even the eh, ìkan pọ̀tà nínú wọn lòun bóde jọ ó ní there is one àwọn fúlàní they are they are criminally minded ó ní kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́ ó láwọn kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ kásáré kà fún yín let's say this members of the Mayetti Allah Association. Oh, The Maeti Uta Ore Fulani Social Cultural Association on Wednesday inaugurated nomad volunteer vigilante Group, consisting of 1,144 volunteers to fight against banditry, kidnapping, cattle rustling, and all forms of insecurity in Nasarawa State. Church in clear, wọ́n yàn wọ́n láti jajangbara ṣèbẹ ní nàìjíríà yọ kan ni so àwọn tí wọn ti ń dájọba tí wọn ṣe nìyẹn Màyítàlá ti lẹ́nu yet Sunday Igboho wà lẹ́yìn odi Gumi wà nílé Fúlàní kẹran joko wọn wà nílé ọmọ Yorùbá tí wọn jẹ oko ẹ ó gbàlè kìámọ lọ tàbí ìmí kan lọ ti mọ́lé. Speaking at the inauguration in Lafia, the National president of the association, Abdullahi Bodejo, said the volunteer vigilante were carefully selected, screened, and profiled. Yes, even our guys, our our our our our Yoruba people, our ọmọ Yorùbá náà, they can be carefully selected and profiled. Kí ni profile one, Kí ni background check wọn? Ibo ni wọ́n ti máa wúlò? You can easily do that to them or e-, either. But ṣe máa ṣe ìyá bàbá wa dáko rẹpẹtẹ káwọn èèyàn síbẹ̀. Tẹ bá ṣe ohun tó tọ́ kò sẹ́ni wà bẹ̀ pé òun fẹ́ kúyà nínú ìlú. Even though after four or eight years of Tinubu, ìbò la máa dé dúró. Ṣé bá jòjì gbòdògbò ló kó wa wá nìbàdàn? of January 2024. twenty four ọdún tuntun àjòjì gbódógbò ló kó bá wa bọ́n ṣe ń sọ kábíyèsí ọlọ́run. He said they will operate within the ambit of the existing laws of the country. <laughs> Táwọn tán ní gómìnà lẹ́yìn. Tán ní wọ́n ti mọ yan, wọ́n gbọ́ mo mọ̀ yàn, mo mọ Tinubu, mo mọ Fáṣ... ọmọ yàn, hmm, He urged the volunteer vigilante to collaborate with the Nigeria army The Nigerian Police Force and other security agencies while carrying out the activities across the 13 local governments. Even though àti gbọ́ pé táwọn àmì bá fẹ́ lọ operate níbi kan báwọn agbésùnmọ̀mí ti dé o wọ́n láwọn àmì fẹ́ lọ àwọn we have seen many videos on Arise TV on kinikan TV on TVC on this on that táwọn èèyàn ń confam pé táwọn bá fẹ́ lọ àwọn táwọn àmì àwọn soldiers wa àwọn ọlọ́pàá tí wọ́n confirm àìmọye èèyàn tó ń sọ pé tó tún gbà tó tún confam tó máa fi lọ kọjú wọn báyìí wọn náà máa pa wọn ní order from above leave them they are doing their business even Gumi come on live show and said it pé those boys they are just doing their business so they are just doing their daily business daily business ni kó máa jiyàn gbé náà mo fẹ́ bi èèyàn gbogbo wa kí lẹ tún fẹ́ many people are calling me wípé àwọn fẹ́ tẹ̀lé olóyè Sunday Igboho ṣá wá sílé bàbá sìnkú yẹ but many are scared ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ta ló wá ń bà wọ́n mo ní kí sáré wá sọ fún ìyàbá yìí ni ò tẹ́ bá mọ̀ ẹ̀rù ta ló ń bà wọ́n kò ń ṣe ẹ̀rù gàǹbàrí ló ń bà wá wọ́n ní tí kú ilé ò bá pani tó dé ò lè pani ẹ̀rù ẹ̀yìn bàbá wa gangan gangan ló ń bà wá láti wálé torí àbílí pé kò sí tẹ́ẹ̀lì ṣe káwọn fẹ́ wọ́n tèmi èmi wọ́n sọ fún ọ pé ẹ jẹ́ àwọn tó tún máa ṣe èmi dáùtù yín ọlọ́run mo dọ́bu dáùtù ẹ̀yin bàbá wa mo tiripu dáùtù mo mílíọ̀n bílíọ̀n dáùtù ẹ̀yin Baba wa mo ní ẹ̀ ní ṣe nǹkan kan ah, ẹ̀yin náà ní jẹ́ ṣe nǹkan kan many are saying ah. You yi, má trust am bàbá yìí o they can do and undo o wọn ò dá o ìwà wọn ò dá o ẹni bí ní wọn o yípadà ogóje àwọn bàbá wọn yìí àwọn èèyàn trust yín despite me trying to confuse people many are saying we are going home and I've told them we are going we are coming home ilé bàbá ọmọ kí n bẹ wọn lẹ́wù tí wọ́n fẹ́ pawó yẹ pa gbogbo wa ẹ pa wá kẹsì wá sínú sàsùn kẹjẹ wa kí lẹ tún wá fẹ́ Gumi ń tọwọ́ bàpò ó náwó Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n freeze account ẹ̀ wọn ò ṣí a ní Buhari ló freeze ẹ̀ Tinubu ti débẹ̀ kò ṣí àdìsá ò rán mi sí yín o tọwọ́ lọ́hùn ún ṣọlá ẹ̀ ebi ò pa abẹ́rí kò tọrọ jẹ kò tọrọ jẹ ṣùgbọ́n tó bá yẹni ló yẹni ohun tó tọ́ ló ń tọmọlúàbí ló tọ́ wọn lóhun tó yẹni ló yẹni okùn àrùn okùn ọrùn ò yẹdìyẹ tó tó ṣe bí òwe yẹn àgbàlagbà ṣókùn ọrùn ni ò yẹdìyẹ ojú ò ní tẹdìyẹ ṣùgbọ́n ẹni tó bá fi okùn sí ẹdìyẹ lọ́rùn tó ń mu rìn láàrin títì òun gan lójú máa tì kúdùmọ̀bà àti Buhari lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tó bá bọ́lẹ̀ kó lè rí léde sí ó ṣe ń sọ̀pọ̀tà àwọn èyí tí a la ó ẹ wọnú oko wọn kẹrin jẹ kó o wọn ò bí wọn dá tó bá sọ̀rọ̀ ẹ pa wọ́n o bọ́ sì pa wá bí buhari ò bá tiẹ̀ sọ face to face tá a gbọ́rọ̀ lẹ́nu buhari pé tọ̀ ẹ kọ́ ẹranko jẹ́ kó wọ́n o ẹ ti gbà tí wọ́n ń kọ́ ẹran jẹ́ kó tí wọ́n ń pa àwọn èèyàn wa lẹ́tà sí mi pé buhari ò sọ face to face ẹ dákun prosecution wo ló wáyé ta ni wọ́n mú àwọn tí wọ́n mú tán pààyàn tí wọ́n pa wọ́n ni wọ́n fi wọ́n lẹ̀ ni sẹ́ríkì gàngán rìn káàkiri Sunday Igboho wà lẹ́yìn odi ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni òṣèdí pàǹpà ọmọ ẹni òṣèdí fẹ̀ǹfẹ̀ ọmọ wa ti ṣèdí yàmàkà ó ti wà ń bẹ̀ ń sìn à ń bọ̀ nílé à ń bọ̀ wá bá yín à ń bọ̀ wá bá yín láti ṣe Elédùmarè à ní ṣìrìn tá a bá ti dé ọní à ń bọ̀ láàfin àsìkò tí gbogbo ẹ̀ máa lójútùú náà nílé. Hmm òkú ìyá yẹn sacrifice ara ẹ̀ ní ìyá Sunday Igboho ó fi rẹ̀ ìrúbọ fún wa lẹ̀ Yorùbá ni kò fẹ́ ká fọmọ ẹ̀rúbọ ó wò pé ojú ewé náà máa ń fi ọmọ ti ẹ̀rúbọ ojú àgùntàn máa ń fọmọ ti ẹ̀jọ́ ògùn ó wá òkú wọn ní fọmọ tòun rúbọ lójú tòun ó wá fi ara ẹ̀rúbọ fúnlẹ̀ Yorùbá a máa wá sàfẹ̀yìn ọba a máa dé ọ́fíìsì ẹ̀yìn ìjòyè ẹ̀yin gómìnà wa a máa wá kí yín kò a fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé lóòótọ́ ẹ̀yin ni elédùnmarè fi ṣe olórí fún wa ṣé lóòótọ́ olórí tí elédùnmarè ni kẹ́ jẹ́ fún wa ṣé kẹ́ protect wa kẹ́ dáàbò bò wá kẹ́ na ìyẹ́ yín báyìí kẹ́ fi ràgà bò wá ni àbí kẹ́ fi ṣe wá bó ṣe ṣe ń ṣojú àkàmọ́ wá béèrè lọ́wọ́ yín náà ní o kò sí wàhálà o àtẹ̀tọ́ba yorùbá ni wọ́n kọ́ tó gbẹ̀kọ́ jù yorùbá ló ní respect jù afẹ́bi yín lẹ́yìn tí wàá Tinubu bá bọ́lẹ̀ ṣé Yorùbá kò máa ṣẹ́kù lórí ilẹ̀ mọ́ fábíyìí ẹ ọ̀dẹ pé mo pariwo orúkọ yín àti ààrẹ Gani Adams Ige Adams a máa wá kẹ́yìn náà a máa wá kí yín àti wá kí yín kẹ à ń bọ̀ wá kí yín hmm. a máa wá kí yín bàbá Ọbásanjọ́ a wá kí yín Wọlé Ṣóyínká a wá kí yín Àwùjalẹ̀ Ìjẹ̀bú wá kí ọba Ghandi lógbómọ̀ṣọ́ à ń bọ̀ wá kíyín tìmí ẹdẹ gbogbo èèyàn bá pátá a máa wá kíyín lẹ́yìn ọkọ̀ọ̀kan ẹ bá bá wọn aṣòkú tó máa kó ọjọ́ kejì o a máa wà nílé tó máa lóṣù kan a máa tọ́lé gbogbo yín báyìí bá Tinubu à ń bọ̀ wá kíyín ìyálọ́jà à ń bọ̀ lọ́dọ̀ yín ìyálọ́jà general màmá Fọláṣadé Tinubu à ń bọ̀ wá báyìí ìyá rẹ̀ mi Tinubu à ń bọ̀ wá báyìí tẹkọ tẹyin kọ tẹ dàgbà yẹn ẹ ẹ bẹ ṣe rí bí ọmọ eighteen years à ń bọ̀ wá bá yín mo fẹ́ béèrè pé kí lẹ̀ ń lò ẹ wá ìkí tàwa dàbọ̀ ara ń kan mí ara ń kan gáàsà mi ìyá rẹ̀ mi tàbá ti wá kí yín tẹ̀ wá ṣàlẹ̀ tẹ̀ ń lò fún wa àwọn wa kì í in case you are seeing me for the first time Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ I am the one and only Akálólú of Yorùbá land adáwọn ọlẹ yorùbá ni mi ọmọ jọmọlẹ yorùbá lèmi tí ò pé méjì abẹni ọmọ ò ṣe é pààrọ̀ tí wọn máa pààrọ̀ abẹni adéwájú ìjọba rojọ ẹ wo à ń bọ̀ wá kí n tẹ bá fẹ́ ẹ máa ṣàlàyé fún wa see you on my next show.